oh wo mo tún bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí gbìyànjú kó o ṣoríire mo làjọ̀dún kan ní alẹ́ yìí ẹ̀ ní ọ̀sán yìí ó ti bọ́ sí ọwọ́ ìrọ̀lẹ́ mo lọ sí àjọ̀dún yẹn ilé olúwa ni when I go to God's house kò síye tí mi ò lè ná nínú ilé olúwa kò dẹ̀ sí bí ènìyàn ṣe máa pọ́n mi lé tí mo máa look down on that person. ènìyàn kan olórí burúkú táyé ẹ ti bàjẹ́ ìwọ bọ́ síta ní alẹ́ yìí ìwọ sọ pé ìyá aláya tèmi nìwọ jẹ́ kò ní dáa fún àwọn tó ní ẹ ìwọ lẹ́nu ẹ ìwọ onídọ̀tí prophetess ó tọ́ ẹ pé wọ́n bí bàbá lákúlà bàbá ẹ̀dà ni ìwọ ò bá ti sọ̀rọ̀ ìwọ lè wọ ẹ̀gbọ́n mi ọmọ ọdún mélòó ni ẹ́. if you want to start fracas let us start fracas in Christ ni ìwọ tó bá bí ìyá aláya ẹ̀dà gbọ́gbé bá sátífíkẹ̀tì ẹ síta eléwé àtẹgbò ní ẹ kò sẹ́ni tí ò mọ̀ pé babaláwo ní ẹ èmi ò bá wọn jẹ́wé àtẹgbò gbogbo ènìyàn ló mọ̀ pé mi ò ń àtẹgbò ó ní ewé àtẹ̀gùn tí mo jẹ ló jẹ́ kí eyín mi kan ó wà draft mi ó lé èmi kó oge lọ́wọ́ ẹ olórí burúkú ẹ nígbà tí èmi mú ẹ aṣọ shivon ló ń wọ ara mi ló ti kó ege olórí burúkú àjẹkù lẹ́sẹ̀kẹsẹ̀ ṣebí gbà tí mo lọ náwó lọ́dọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ní 2019 ni ni inú ti ń run ẹ́ kò síye tí mi ò lè ná nílé olúwa when you saw me today you were surprised tí sọ pé mo wá sórí social media mo ń sọ wípé ẹjọ ẹ ra data fún mi o kò ní ra gbá fún ẹ olórí burúkú ni ẹ pẹ̀lú gbogbo ẹ̀yin mátútùdù tẹ wá èwo nu yín lórí mọ́tò gidi gbé wá nítorí pé orí range rover nídìí mi ká ní mo wá decide láti gbé jíwagàn mi ò rí pé ò bá ya wèrè gbogbo ènìyàn ni mo máa ń sọ fún wípé ẹni tí ọlọ́run bá ṣe fún kò ní bọ́ sórí social media kó máa pariwo you don't need to oppress your followers ó lè mí kóge lọ́wọ́ rẹ kò ní dá fún ẹ kò ní dá fún ìyá ẹ kò ní dá fún àwọn ọmọ rẹ pẹ̀lú ìwọ ní ìyálàjà àwọn ta ni ó ní àǹtí mi ló tì mí ṣubú nígbà tí mo wà ní kékeré if you don't hear the story before i will tell you ẹ̀yin tẹ́ ẹ ti jẹ́ followers mi i don't lie mi ò kí ń parọ́ mo sọ rí pé wọ́n tì mí ṣubú ní kékeré àwọn ọmọ secondary school mi ń wò mí lọ́wọ́ mo gbẹ́yìn yìí wọ secondary school ni ìgbà tí mo ń ṣe OND ní banking and finance tójò ó bá ti bẹ̀rẹ̀ tí mo rí pé ó máa ń òtútù yẹn ó máa ń dùn mí gan ló jẹ́ kí n padà lọ yọ eyín yẹn ìwo lórí burúkú ìwọ four one ó ní wọ́n mú ẹ lórí social media wọ́n mú ẹ as olè ní olórí burúkú onídòkúdò ìwọ tí ọkù àtọkù ẹ jáde lọ tó sọ pé ọkù ẹ security ìwọ olè ọ̀lẹ ó láwọn ọmọ kékeré ìgbà tẹ̀mí gba ìpè ibo nìwọ wà tó bá di ọdún tó ń bọ̀ máa pé thirty years as a prophetess you are a bastard ìwọ bọ́ síta ìwọ fẹ́ sọ̀rọ̀ ara pa jọ́wọ́jọ́wọ́ etí ẹ. Eh? ó ní ìwọ lóògùn èmi ló ń lérí ògùn fún sọtí tí bá ní kí n jẹ́ kó sùn lé lálẹ́ yìí wàá rò bí a mo sá fún ẹ ni kò ní jẹ́ ní ìlú Kòròdú tó wà yẹn kò ní jẹ́ kò ní da fún ẹ ó lò sí wa gbọ́kọ lọ́kọ ìwọ ti gbọ́ nínú ìrìn àjò mi wípé mi ti gbọ́kọ rí ó ti gbọ́ nínú ìrìn àjò mi pé mo dóko olóko rí ó lò sí àjẹkù lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo àwọn ènìyàn ló ti fi panu ó wá sájọ̀dún mo wá sájọ̀dún ó tún kọlù mí mi ò sàn kankan nítorí pé o fẹ́ wá ọ̀pẹ́rẹ́sì níbẹ̀ ṣébi mo ní kó má lówó lọ́wọ́ ni ṣémi ni mo bá tiẹ̀ jẹ́ ni àbẹ́mi mo ní kí ọlọ́run ṣe bó fẹ́ fi Mohbad lówó ni o fẹ́ fi cash out àṣírí ẹ wá tú òrí bàbá Mohbad fi cash out ó fẹ́ fi bàbá Mohbad fi cash out ní olórí burúkú tó máa gba Ghana lọ́tà sọ pé òun wà ní France ìwà aláìmoore kò sí kò gbogbo èyí tí ẹ ṣàjà yìí ṣe fún ẹ kí ló fi sàn yá yẹn ó ní pé ẹ ju àwọn ìpè kan lọ kàn wọn ni nítorí pé wọn lówó lọ́wọ́ ó lè alátẹnujẹ àràkànná jìhìmìnì kó bá ní alẹ́ sí ìmìnìta àdàbí tí ń bá jẹ́wọ́ àti egbò tó bá yẹ pé lóòótọ́ ni ẹ lọ́lọ́run pè ẹ́ eyín ọ̀kan eyín òkè ló kọ́kọ́ wù ó yá sọ pé kí n má jí láàárọ̀ ọ̀la mọ́ ó dà pé àwọn ọlọ́pàá kan tó ṣẹ̀ṣẹ̀ mọ̀ nísìn òun ló ń gùn ẹ́ olórí burúkú tó sọkọ di security ẹ àwọn ibi tí mo lọ yẹn àwọn security tẹ̀lé mi lẹ́yìn ọkọ ẹ bọ́ síta ó disgrace ẹ I went to the church today my husband was putting on morphine àwọn èèyàn béèrè ọkọ mi ọlọ́kọ mi wà nínú mọ́tò you now came outside okay o bọ́ síta fún àwọn ta kò ní dáa fún ẹ ìwọ sọ pé wà àǹtí mi àbọ̀ lórí burúkú làwọn tó ní ẹni ìwọ ní ìwà àǹtí mi kò ní yẹ ọmọ ọdún mélòó ni ẹ yí ẹ̀wọ̀ ló bẹ̀rẹ̀ sí ń bímọ màmá ẹ kú kò tí pé five years màmá ẹ wọ sixty two or sixty three ìwọ ti ń claim fi ní òye ẹ bí ẹ ní age of ten years ni Ara pàjọ wọn jọ wá pàjọ wọn jọ ń wetí ẹ tó o bá ti lóògùn já àjọ sàsíra wa pé ọlọ́run ìpè ẹ kí n pọ́ ọlọ́run ìpè mi ó ń pè mí lólógùn nítorí pé gbogbo ibi tẹ́ ẹ ṣoògùn dé kò mú mi èmi lọmọ èmi ìwọ ìyá mi kò ní da fún ẹ kò ní jẹ́ gbogbo ohun tó o bá gbójúlé lórúkọ Jésù máa dòfo níwájú rẹ ni wọ́n ti sá ògùn sá ògùn sá ògùn kò mú mi níjọ́ tí mo ti náwó fún lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo ti ná hundred k olórí burúkú mi mọ̀ pé boyfriend ẹ̀ ní ní twenty nineteen àtìgbà yẹn lára ti ń ta a lọ sájọ̀dún lè níwọ̀n rí ten kọ́bọ̀ ná àwọn olórin kọrin ẹ̀yin èèyàn bá mi dájọ́ o àwọn olórin kọrin wọn rí mi ṣé mi mo ní kó má rí fóòdù rà ní òde bọ́ síta kó lọ rà tó bá yẹ pé tó olórí burúkú ni tẹ́ bá rí tó bá jókòó sínú mọ́tò bí ẹni tó jókòó sínú jíìpù kó jókòó sínú jíìpù o uber ló ń gbé kiri ó àwọn ní fake life ó dúdú bíi wèrè tá lọ wo fídíò ẹ̀ lálẹ́ yìí ó ti lo fítà pa I did a video three days ago nítorí àwọn kòkòrò kan tí mo pa ládùúrẹ ní ẹ̀gbẹ́ ṣọ́ọ̀ṣì mi ó rí àti sinmi la ẹrí mi tí mo lo fítà ni àwọn oní fítà sọnù fake life motherfucker you, you calling me illiterate you are so stupid ó ní èmi èmi rí snow for the first time kò ní dáa fún ẹ ó mọ̀lú tí mo ti dé ni èmi rí snow for the first time mo ń ṣe bí local girl don't you know pé mo ń ṣe comedy ni I send that video to my husband my husband posted it èmi ò kí ń gbé ọkọ tèmi pamọ́ gbé ọkọ ẹ síta olórí burúkú tó gbọkọ lọ́kọ tó mú yàwó oníyàwó tó sọ di wèrè lulẹ̀ ìwọ tí díẹ̀ wà ń ta ta ló mú ẹ. Eh? ìwọ nílọ̀bì wo lè ìwọ tó gbowó lọ́wọ́ àwọn ènìyàn lamẹ́ríkà ṣọ́bíyà alájẹ ẹ̀dá kò wọ amẹ́ríkà ni ó máa dúró owó tó gbà lọ́wọ́ ẹ̀ ṣàjà yìí gbogbo travelling ẹ̀ kò ń ṣe woman ẹ̀ ló ń fọ̀n dẹni she was the one funding you kí ló fi san new seraph tó lọ náà ó máa padà tẹ́ńbẹ̀ ni níjọ́ tó o ti jọyìn wọn ní new lògo new seraph ti ló ti lọlẹ̀ ẹ̀yin tẹ́ ẹ wà ní new seraph tẹ́ ẹ ronú olórí burúkú ẹ wáṣọ itú ẹ ni mo ṣe wọ sùtánà o ṣé mo ẹ̀ṣẹ̀ wọ sùtánà yìí rí láyé mi ni mo fi ṣe thanksgiving ni mo fi ṣe thanksgiving ni I think that would be July when I came back from Amania lára wọn tá ẹ ló fẹ́ ya wèrè olémi ná pépà one one thousand ni mo ná mo dẹ̀ mọ́ mọ̀ má ná àwọn dọ́là ọwọ́ mi ni if you want me to spend dollar jẹ́ ká jọ pàdé ní outing lọ́la èmi kọ́ ni mo bá tiẹ̀ jẹ́ èmi kọ́ mo ní kípè yín má mòwó wa mọ́ ìdí òòtà mọ́ ọyàn òòtà wọ́n wá ṣojú rogodo àwọn màlẹ́kà ló ń jẹ́ máa yíjú wọ́n ti mú ọkọ ọlọ́kọ wọ́n ti dó wọn pa wọ́n ti mú ọkọ wọ́n ti mú yàwó àtọkọ wọ́n ti kẹ̀yìn ara wọn síra wọn àjàlókì imini jọba nálẹ́tì kúni alẹ́sà amanita agbo aláfà ó lọ sí òun lolóògùn lẹ́ni òun ló ní kéwú lọ́la òun ló lọ sọ́dọ̀ àwọn àǹfààní òun nìyẹ́ ẹ̀ gbé lọ mọ́ṣáláṣí òun ni pásítọ̀ òun ni olórí burúkú nìyẹn mo mọ ọdún sí captain Abiodun kú ó pàdé captain Abiodun kú ó pàdé ẹ̀ rí wèrè aláṣọ ó ń pèrè ẹ ní ìyálàjà àwọn ta ni kò ní dáa fún ẹ ó lò sí ọmọ ló pè ni ó mọ ibi tí mo ti jáde ni ọmọ àlùkò gángan lèmi ajiri mi ni kò bá ná sírí mi ni kò bá ná tì í mi níta àdàbí tí n bá ní ìpè ìwọ sọ pé ìwọ kọ èmi lóge ẹ jẹ́ kán lọ wo old picture ẹ kán lọ wo àwọn old pictures mi ìwọ ní ìwọ kọ èmi lóge kò ní dáa fún ẹgbàá olóbẹ̀rẹ̀ sí wọlé ṣèbí torí mi ló ṣe ń sáré kiri gbogbo yín parapọ̀ ẹ̀yin ènìyàn tí n bá pe ènìyàn ló ní wàásù olórí burúkú aláyà gètègètè ẹ mọ̀ kan tó ṣe lálẹ́ nírọ̀lẹ́ nígbà tó mi olórí burúkú bọ́ sórí láìfù lórí fóònù mọ́tò jàkàjàkà tó gbé wá ó fẹ́ kú ni nígbà tó rí range over yẹn ó ní òun lòun fún mi léwé àtògbò kò ní dáa fún ẹ ta ló ń wù ẹ ìwọ tó ní vision tó ní advice wèrè tó lòun títí wèrè tó ní Mohbad ń bóun sọ̀rọ̀ ìyá tó bí ẹ lọ́mọ ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ lọ wo sáré màmí ẹ lọ wo ibi tó sìn yẹ́ sí olòṣì oní fake life onígbajúmọ̀ sọnù wèrè játijàti tí n bá po oníwàásù wọn á sọ fún oníwàásù mi kó má wà nítorí ẹ̀ ni mi ò ṣe ṣẹgbẹ́ wọn lọ pa àwọn oníwàásù mi wọn lọ dó àwọn oníwàásù mi olórí burúkú olóbo town council o ò bá mo máa sá fún ẹni lọ́pàá àwọn ọlọ́pàá tó o bá mọ̀ wá kò ní dáa fún ẹ ó mọ àwọn tí mò ń gbàdúrà fún ni all because I keep quiet. Reverend Alex gbọ́dọ̀ máa lélẹ́yìn mo máa lọ sájọ̀dún mo máa náwó lájọ̀dún mà ní ṣé mi ni mo bà pé yín jẹ́ ní àbẹ́mi mo ní kí ti yín bàjẹ́ ni èmi mo ní kó má rówó náà ló lè èmi ná five five naira kéèyàn ná hundred thousand lájọ̀dún nílùú tá a wà yìí kó sọ pé mo ná pa yìí ẹ ti bàjẹ́ nítorí pé ẹ ti tafà tafà tafà ẹ rí i pé orí òkè májẹ̀mú mi yẹn mo fi bò ni mo o láwọn cns ìwọ àti talẹjọ ń ṣe cns orí cns lórúkọ chọọchì mi ni ẹ̀yin tẹ́ pé ọ̀tẹ̀ máa rì yín pa ni ẹ̀yin tó yẹ pé orímọládé ti gégùn pa fún yín ó lò ṣì ó lè mi rí snow èmi ṣe bẹ́ẹ̀ ni tí ò rí snow rí ó mọyé ìlú tí mo ti lọ tí mi ti gbé fọ́tò síta ó lò ṣì á lọ Ghana àbí kó lọ kú tọnu a máa ní i'm in France ó wà ní France ló lè ya fọ́tò ẹ̀ àárí ẹ̀gbin ọ̀run káàkiri ẹ̀gbin ọ̀run ṣáà wà ní France ṣáàrí ẹ̀gbin ọ̀run ní Canada àrí ní Toronto olórí burúkú ń bo ló lọ ó lọ sí Amẹ́ríkà ó lọ ba bẹ̀jẹ́ náà ni ó tú ṣọ́ọ̀ṣì yẹn ká ni ìgbọ́ tí díẹ̀ wá ń ta wọ́n sọ pé wọn ò lọ́rù ẹ̀ Bukky Jesse tó come for you now ó lò sí wèrè ìwọ ń sọ̀rọ̀ jáde lẹ́nu tó pé mo lọ sájọ̀dún mo lọ náwó lájọ̀dún and I was with my I was with I was beside my husband àwọn ọmọkùnrin wòlíì méjì kan dẹ̀ wá bá mi a dẹ̀ bẹ̀rẹ̀ sí gist we were just gisting together before I know onímọ̀ nkóge lọ́wọ́ ẹ̀ èmi ò ṣoní makeup èmi ò kí ṣoní makeup mi sí nínú àwọn wòlíì makeup mi ò sí nínú wòlíì filter when you see me you see me naturally olórí burúkú wèrè ó lè aṣẹ́wó onídìí bàjẹ́ bẹ́ẹ̀ bá kí orí yín bọnú òbó rẹ̀ òbó rẹ̀ máa bàjẹ́ ni ọlọ́kọ mẹ́rin òun náà làdàbà síónì ṣe yẹ̀yẹ́ lórí social media ṣùgbọ́n ló máa bá dàbà síónì fàánù ó bí ìyá láyé ẹ̀dá olùṣọ́lá dàbà síónì ò wá sí church yẹn rí kò sẹ́ni tó máa padà bá síónì tádàbà sódò kì í náwó ń bẹ̀ olùṣí lòun ò gbowó lọ́wọ́ àdàbà síónì mọ́ òun ò gbárí èmi ti lọ sọ́dọ̀ olóòmù àdàbà sí òní kò ní jẹ́ ó gbà wọ́ọ̀dù lọ́dọ̀ àdàbà sí òní èmi náà gbà wọ́ọ̀dù lọ́dọ̀ àdàbà sí òní ni àjọ pè sí chọ́ọ̀chì ni ó náwó lọ́dọ̀ mi ó náwó lọ́dọ̀ ẹ ìwọ olè alájẹtán sèrèfìdì dómì ní alẹ́ ká amánitubia tó bá bí ìyá aláyẹ ẹ̀dá tí n bá wá sùn lálẹ́ yìí tí n bá ti jí lọ́la kò ní yẹ kò ní dáa fún ẹ tó ti rí gbogbo àwọn tó ti kú àtàwọn tó ń mí nínú ìrìn àjò rẹ lórúkọ Jésù ọmọ adẹran fún ilẹ̀ ni gbogbo èpè tó ṣe kó lọ bá àkọ́bìrì àtàbí tẹ̀lé àtàbí gbẹ̀yìn àtàwọn ọmọ ọmọ tó wà lọ́wọ́ rẹ wàá fojú sunkún wọn lẹ́yọ kọ̀ọ̀kan ni èmi ni wọ́n ṣe èpè fún lórí social media kò ní jẹ́ kò ní yẹ gbogbo ìran rẹ èmi mo bá ti yín jẹ́ ni kí ló dé kí ni mo rà nínú gbá yín tó pé mo lọ sílé ọlọ́run mo lọ náwó oní oní ẹ ẹni tó bá rè pé èmi lọ ṣoògùn èmi ṣoògùn èmi mo bá tiẹ̀ jẹ́ ni ta ló wà lórí social media tó máa sọ pé èmi lu òun four one nine when they table your talk on social media ọ̀n máa kọ four one nine síbẹ̀ ni ọ̀n máa kọ pé o lè ni ẹ̀yin tẹ́ pé tẹ́ bá lẹ́ẹ̀fẹ́ fọwọ́ fẹ́yàn five hundred thousand lẹ́ńgbà one million ló ń gbà wá gbowó lọ́wọ́ ènìyàn ibùjókòó wá sọ pé ibùjókòó ẹ ti fẹ́ dàrú o five million gbogbo five million tẹ́ ẹ wá gbà kí ló ṣe nínú ayé yín. ah em if you see the way this this useless motherfucker the way she's cursing this night ó ń ṣépè fún àwọn ọmọ rẹ̀ àtàwọn ọmọ ọmọ olórí burúkú àwọn ọmọ rẹ̀ tí ò rí lé ọkọ jókòó sí kò ń ṣe lẹ́ẹ̀kejì ìṣọ́ọ̀ṣì ẹni wọ́n ti fún lóyún ni. ó wá bọ́ síta ó wá ń ṣépè ṣépè pé mo náwó nílé ọlọ́run ló ó tiẹ̀ lógo lára tí n bá ní kí n gbògo lára ẹ̀. mọ imagine olórí burúkú tó fẹ́ fi bàbá Mohbad gòkè ni ẹni tó gun ẹ̀ ti lọlẹ̀ táwọn kinní eh, táwọn eh, blọ́gà pariwo tó bá ti bí ìyá aláyẹ ẹ̀dá dárúkọ mi tí n bá ní dárúkọ bàbá kúlà bàbá ẹ èmi ni wọ́n fẹ́ sọ̀rọ̀ sí mo fọ́ fún ẹ kò ní dáa fún ẹ èmi á fọ́ fún ẹ ma olèmi ọmọ kékeré ṣó lórí burúkú lélẹ́yìn ni how old are you mi ò torí kò yé mi mi ò mọ ọmọ ọjọ́ orí rẹ ọmọ ọjọ́ orí rẹ ò yé mi rárá ò ń pera rẹ lágbàlagbà nítorí pé wọ́n ti ń pè ẹ́ mọ́ mi àwọn wo ló ń pè ẹ́ mọ́ mi ṣáwọn tó ti lo gbáìsìkì wọn tán àwọn wo ló wà lábẹ́ tó ṣoríire rí àwọn wo ló wà lábẹ́ tó ṣoríire rí mi ò wá sórí social media rí kí n wá parọ́ rí last year ni mo gbé ìjọ mi kalẹ̀ ẹ pẹ̀lẹ́ yìí tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ìjọ láti ogún ọdún o àwọn wo èèyàn mélòó lẹ ti bá sílé olórí burúkú tó dá gúùpù kalẹ̀ alàgbàdà bí ẹ má bínú mi ò lè gbé kọ yẹn wèrè tó dá gúùpù kalẹ̀ tó ń ṣe go for me níbẹ̀ gbogbo àwọn tó kó sábẹ́ gúùpù ẹ ṣe èèyàn tó o ti bá sílé kí ló dé tára fi ń ta yín why are you so pain because I went to an ẹ wo màmá wa Bákàrè Táyọ̀ Bákàrè God bless you I'm seeing your messages mò ń rí mẹ́ àníwèrè sọ pé mi ò lọ sí school níṣá ó dẹ̀yìn ogun ọ̀rìn ẹ̀kọ́ mi lóyìnbó. <laughs> wọ́n ní mi ò kàwé o ṣo máa mẹ́ni certificate tí mo gbà nílùú Dubai ni mama wẹ́ni ìtàn she came online and start cursing me for what ó ní èmi ti jogun títí títí tí oyin mi ti yọ ìwọ náà dẹ̀ jogun kéyìn ẹ yọ ẹ jogun kéyìn yín yọ ṣé mi mo lọ sájọ̀dún mo lọ náwó lájọ̀dún olórí burúkú dẹ̀ bọ́ta fún mi ó dẹ̀ ń bínú ẹ bá mi bí pé ṣé mo jẹ̀yà alájà ẹ̀ lówó ni a kò ní dá fún ẹ nílùú kòròdú tó wà yẹn o kò ní dá fún ẹ kò ní dá fún àwọn ọmọ ọjọ́ tó wà lábẹ́ rẹ àwọn gọ́lébù followers tó ń tẹ̀lé ẹ lẹ́yìn kò ní jẹ wọ́n ìwọ ní fake life I went to anniversary today just because I spray money. This motherfucker got annoyed on top of my money. Can you imagine? Ó lọ sí tó lọ sí Amẹ́ríkà lẹ́ẹ̀kan tó yẹ pé dèrèlè dèrèlè ó lè sọ òyìnbó tó mi ni ìwọ kàwé ni. I have attended banking and finance. Tell me your qualification ìwé tí mo kà ní Nàìjíríà nìyẹn o. I have a diploma in health administration in Dubai. Wèrè ni mi ò kàwé nítorí pé mi ò wá sórí social media pé ẹ wo mi o ẹ wo mi o mo tuntun kàwé o mo ti gba sàtífíkẹ́ẹ̀tì yìí ṣáwọn ará Dubai ò mọ̀ pé mo kàwé ni. Mo ti bọ́ sí social media kí n sọ pé ẹ ṣe GoFundMe fún mi ni. Why will you come online and start cursing me? Cursing me for what? Why are you so pain? gbogbo bíi tẹ́lẹ̀ ẹ fẹ́ dí ẹyẹ èèyàn má bínú òṣì mi kọrin fún màmá ẹ Sàjàyí olórí burúkú ẹ nígbà tó wà pẹ̀lú màmá ẹ Sàjàyí oníkan má gbọ́rin mi sòṣòwò màmá ẹ Sàjàyí ni mo wá nọ́ọ̀sìn mo lọ pọ lọ́hùn ìpè mi mo lọ saniversary níjọ́ yẹn ni twenty nineteen I can never forget in my life mo lọ sí Holy Mary anniversary ni tí n bá dẹ̀ lọ sí anniversary mo máa ń ṣoúnjẹ lọ tónítọ̀hún bá close mọ́ mi mo dẹ̀ kó oúnjẹ yẹn mo ṣe salad mo ṣe mineral mo dẹ̀ ń tandomi gba ẹ̀sùn wọn fún aláwọn gift kan mo dẹ̀ lọ ń pin that guy called me and said hello prophetess go and call the god of your calling when I started calling God of Erimotu Dalayo God of Erimotu Dalayo really came true for me why not God the God of your calling àbígbà tí mo ń lọ sájọ̀dún lẹ́ni tí mo bọ́ sórí social media pé ẹjọ́ toyọ́lẹ̀ ṣàánú mi ò mò ń tí mo fẹ́ lọ ná. most people go mọ̀ pé mo lọ sájọ̀dún i just posted today and say ah eh, mo dẹ̀ gbàdúrà sí you now came online o wá ń kọ̀ sára ẹ o lọ́ máa lè ní ẹ èmi ti ẹgbà pọ̀ máa lè lè mi torí mi ò ní bàbá mi ò sì mọ̀ yá mi mo ṣáà mọ̀ pé Jésù Kristi sọ mí sáyé o mi ṣẹ̀ṣẹ̀ ń ṣoge èmi tí mi ti mọ̀ kankan virgin mà ni mí ìwọ tí fù rẹ ti jápọ̀ mọ́ bò ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ ó fẹ́ tù díẹ̀ síta ìwọ táwọn ọmọ kéékèèké ń gùn ẹ wo mo kàn fẹ́ bẹ̀ nítorí ti ọlọ́run mo máa ń sọ àwọn story yẹn fún yín lórí social media but you people don't understand me gbìyànjú nílé ayé yìí kó ṣoríire tí ọlọ́run bá gbà fún ẹ wọ́n máa lóògùn ni I swear to God tí ọlọ́run bá gbà fún ẹ ògùn lọ́ máa pè é gbìyànjú ó because pé mo ó tún ní mo copy style òun sí style eléyìí ni mo ṣe dirun sórí ó sọ pé mo copy irun dídì. ẹ̀lò akọgun mò ń rí mò ń rí mò ń rí kinní yìí ẹni tó bá rí mi tí mo pa gọgún sìn kò ní mọ̀ pé ọmọ onílẹ̀ ni ẹni tó ta ilẹ̀ fún mi ni ẹ má imagine bàbá ẹ̀ mọ bí mo ṣe ń wo lẹ̀sán ni abẹ́ ti gbàgbé ni ṣèbẹ́yìn lè fún mi lásán tẹ́lẹ̀ pé olúwa sọ pé wòlíì wòlíì kan ló máa wá ra ilẹ̀ ibi tí mo kọ́ ṣọ́ọ̀ṣì sí. ẹ abẹ́ ẹ̀ máa rí sà mo lọ sájọ̀dún ni sà wọ́n dẹ̀ sọ wípé mò ń náwó nílé ọlọ́run ẹ ṣe gan sà ẹ ṣe sà mo bẹ̀ ẹ́ nítorí ti ọlọ́run gbogbo ohun tó o bá ń ṣe níwájú ọlọ́run má change má change o máa náwó rẹ lọ máa ṣàánú fún àwọn ènìyàn ó máa rí bùkún yes i'm telling you the truth máa wò tó bá dé chọ́ọ̀chì mi apostales ẹ má bínú torí ọlọ́run mo máa gbé kọ́ yín tó bá dé chọ́ọ̀chì mi ní ọ̀la ó máa jẹun tó bá dé chọ́ọ̀chì mi wàá jẹ gálà wàá jẹ bisikíìtì wàá mu capison wàá mu mineral gbogbo ẹ̀ ni mo ti rà sẹ́yìn búùtì mi this non-ethic idiot tí ò lè fáwọn ọmọ church ẹ̀ ló ń jẹ not saying rubbish ó wá ń ṣépè prophet alex i'm so sorry ẹ má bínú sá tó bá lọ ṣépè yẹn ó wá ní tó bá bí ẹ dà kó bọ́ ta ta ni ẹ ìwọ ìwọ ìrà lẹ́ńlẹ̀ tí máa tẹ̀ pa mo tiẹ̀ ti tẹ̀ pa àmì o jésù ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín nítorí ọlọ́run ẹ gbìyànjú ní gbogbo ìrìn àjò ayé rẹ gbìyànjú kó wà successful o nítorí pé àwọn kan dúró wọn ò fẹ́ kó ṣoríire ah tẹ bá mọ ohun tí sí ànẹ́sì fojú mi rí mo pé mo máa ń sọ fún yín wọ́n poison mi àwọn náà ló papọ̀ mọ́ àwọn chọ́ọ̀chì tí mò ń lọ tẹ́lẹ̀ lọ ní kàn fi nǹkan sínú oúnjẹ fún mi I told you I die for three days ọlọ́run dá mi padà ó ní èmi rí snow for the first time pé mo ṣe kọ́mẹ́dì ọlọ́run tó gbà fún mi máa gbà fún ẹ ìyẹn ló wá ń sunkún lé lórí wọ́n búbi tó ti ya snow jáde ṣé mo ní kó má lọ di snow ni ṣé mo ní kó má lọ di snow ẹ mọ èyí tó ka lára jù lálẹ́ yìí ẹ mọ chicken sọ̀kan tó dùn jù ní èní chicken sọ̀kan tó jù fóòdù tó rí mi ni ẹgbẹ́ mi sọ pé ẹ jọ ra dátà fún mi wọ́n ti wò bí ebi ń pàyà láyà àwọn tẹ tí mo mú fóòdù yẹn síta báyìí tí mo fi ń rẹ́kọ̀d tó o bá jẹun yóò lọ rà one point six ni kọtí ẹ fi bínú tá ò bú ẹ àti mọ̀ pé o máa ń ṣòbò lábàṣà ni dọ̀tíánò ta ò bu ẹ bó ṣe rí fóònù yẹn báyìí bó ṣe ká ẹ mọ̀ pé kéèyàn ti wọlé sí pé kò sẹ́ni tó lè wọlé sí gidi débẹ̀ ẹ̀yin èèyàn kí mo wá wọ̀ ó ní mo wọ swiss ẹ ṣí mo ní kó má ràrú ẹ ni mo lo white and gold wọ́n dẹ̀ wọ plain white kí ló wá ń sunkún fún gbìyànjú o mo foni má jẹ̀mú bẹ́ẹ̀ àwọn tó o fẹ́ kó o dìde ló pọ̀ o gbìyànjú kó o ṣoríire gbìyànjú kó o ṣoríire mọ́mí wa kan wà ń bí lálẹ́ bí mo ṣe ń dé láti church lèmi àti wọ́n sọ̀rọ̀ fún over an hour tí mo sọ pé àwọn èèyàn ṣẹ̀dé látàjọ̀dún ni tínú mi dẹ̀ dùn ẹni tó pè mí sájọ̀dún gan á ti rò pé bí àmì ìní wá and I went there mo dẹ̀ lọ yẹ ọlọ́run sí ṣé èṣù ni kí n lọ fún lówó ni ṣéṣù ló pèsè owó fún mi ni lórúkọ Jésù àní jẹ̀bi o ọ̀tá ò ní yú ẹ o sin ọlọ́run pẹ̀lú òtítọ́ má sin ọlọ́run pẹ̀lú mamu that is why i have been preaching it to you má ja ewé kankan wọ́n dẹ̀ ja egbò irọ́ ló wà ń bẹ̀ tó ti rí ewé àtegbò tán gbójúlé kò jẹ́ kán rí tẹ́ńkọ̀bọ̀ náà lájọ̀dún òun lára ṣe ń kán ara ń kán bí wèrè ni ó wá ní nǹkan táwọn ti ṣe rí àǹtí àǹtí àwọn ta do you know my age àǹtí àwọn ta ni ah so tí n bá ti ọmọ kan tó bá lè kọ́ bá lè mọ̀ pé lágbára ìwọ tó ṣàyà dẹ̀ǹdẹ̀ bí ọyàn gidi kó ṣe bóyá rí ọyàn mi lájọ̀dún yẹn báyìí ẹ kò má sọ fún pé ẹran ni dádì ń jẹ èmi kọ́ mo bá ti yín jẹ́ mi ní kẹ́ má dùn ún lé ọkọ ìgbéraga ló ba ayé rẹ jẹ́ mo máa sọ lórí social media ń bíbí mo ní tó kun ẹ bá fún ẹ nífọ̀kànbalẹ̀ má rò owó o owó ń bọ̀ ọkọ mi fún mi nífọ̀kànbalẹ̀ kò ní mí lára bí mo ṣe ń bọ́kọ mi jó tí mo ní àdádì o olówó orí mi o olúwa mi o àṣìbọ́yé dó sọ̀kan aṣọ ń dùn wọ́n ipe mo kàn sọ pé àdádì o ẹran lẹ́ ń jẹ ẹ̀jẹ̀ gungun o àtúndẹ̀ ń ká bó fẹ́ tẹ̀sí wèrè kò tẹ̀ ń ṣe bó fẹ́ tẹ̀sí ọlọ́run ò pé ọlọ́run ò bá ń gbọ́ bó Eh, eh, ewé àtẹgbò ni o tó máa ń fẹ̀ fún báyìí ilá ilá ilá ilá ilá síbi hẹ́mígì ilá ìyá ní. ó mọ̀ pé ó fẹ́ gbádádì Mohbad ni ọlọ́run ò gbà fún ni ọlọ́run ò gbà fún ni kò jẹ́ kó rí dádì Mohbad gbá ni o ara wa ń kán bóyá ó ti mí ní àjọ̀dún yẹn pé ẹ fẹ́ kú lẹ́nu ká ní pé o ná dọ́làsì ni màá ná dọ́làsì tó bá rí pọ́ùnsì gbé jáde màá ná pọ́ùnsì èmi èmi ò dẹ̀ mọ̀ pé ó ń bọ̀ ipe mo náwó sílé ọlọ́run do you know what she even did I swear on my God with God of my calling tẹ bá rí ojú burúkú tó fi gbé ọmọ mi my son complained to me I swear to God ọmọ mi sọ pé mọ́mí who is that person ipe that person step on na kẹ́ bá lè mọ̀ wípé ó tọ́ mi nínú àjọ̀dún yẹn but I dey not say anything because I don't want to look like a nuisance ọmọ Mushin ni mi màá nù ẹ pa èmi ò gbọ́ ẹlẹ́ṣẹ̀ lẹ̀gbọ́n mi tẹ̀rí jí àǹkù mi àwọn lọ́tọ́ mi dàgbà ó ti bá fún ẹ ní mọ́ràn bíbí ó máa sun òní jí tó bá gbé ṣíà lójú ẹ ó ti bá jọ fìlàdúrà mi wàá mọ̀ pé Jésù ò kí ń pẹni tó bá rọ̀ Jésù ò kí ń pẹni tó bá rọ̀ o ọmọ mi sọ fún mi ó ní that woman step on me mo ní wọn ò lè mọ̀ ọ́ mọ̀. I never knew she's coming for me this night. I told him pé àwọn ah, ò lè mọ́mọ́ o mo and she was not eyeing him. I swear pastor one five pastor wo jẹ́ kó gbá pastor lójú kí pastor wo tẹ̀lé òfin Jésù tó bá ní tó bá gbẹ́ e létí ọ̀tún kó o kọ tòsì wàá mọ̀ pé wọ́n á Of ẹ lójú. wo òfin kínní ni mo tẹ̀lé òfin Mósè pádìyẹ bá dà lo lógun nù má fọ lẹ́yìn yányán èmi lẹ fẹ́ porí mi èmi lẹ fẹ́ sà sí torí gbogbo èyí tẹ́ ṣe kọjá látìgbà tí mo ti sọ̀kalẹ̀ ẹ wá rí i pé nǹkan kan ò ṣe mí nǹkan kan ò ṣe mí nǹkan ò lè ṣe mí nítorí pé mi ò ever robi sí yín all because mo ń sọ fún ọkọ mi ẹ̀yin náà rí ni ó kún ni now original ni àníwèrè àṣemọ̀wòbó lọ́yàn gidi ni o ah, ẹ lè bí pé kò lọ́yàn o ẹlẹ́dàá ń gbọ́n tó bá ti fẹ́ ṣe kámẹ́rà á wá ṣe báyìí ogun ọ̀run ló ń yí fèsì mi owó làbọ̀ máa ṣe bí aṣẹ́wó lórí social media gbogbo àwọn ọkọ̀ ọlọ́kọ̀ tẹ́ ẹ gbà ti tó ẹ gbogbo ọkọ̀ ọlọ́kọ̀ tẹ́ ẹ gbà ti tó ó rí i pé yéè tòótọ́ ni o tòótọ́ ni bó fẹ́ tẹ̀sẹ̀ rí mo tún da láyọ̀ yìí sọ o kí ni mo kún délẹ̀ ni kò wá nídìí ìyẹn ló dùn jù ó rí i pé tọ̀dọ̀ mi ṣe bọ́m̀bọ́m mo dẹ̀ wá fi mo dẹ̀ ń jó pẹ̀lú ọkọ mi àwọn wòlíì yẹn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí rẹ́rìn-ín pẹ̀lú mi àwọn wòlíì ọkùnrin méjì ló dúró pẹ̀lú mi wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí rẹ́rìn pẹ̀lú mi mo ní ah, ọkọ mi dẹ̀ máa ń ṣe ṣáìṣáì níta bọ̀tà bá dénú ilé asáré sọ pé kì í ṣe tọ́ṣì ọ̀tọ̀ front full wẹ́wẹ́ báàkì mo gádà pa tàbá ti dé bí mo ti ń wọnú ilé tí mo fẹ́ máa bọ́ sí tàbí sí pé bàbá tó ti ń fọwọ́ gbá mi nídìí mo nígbà tí mò ń bẹ́ẹ̀ ṣeré ó ní àwọn ah, ní fi mílẹ̀ ọkọ máa ń ṣe bí virgin ta ni ẹ máa bí a virgin ni o ẹlẹ́dàá ń gbọ́ o ni mo gbé à ah, ẹ mọ̀ pé àwọn ọmọ gé náà ń kọjá àwọn ọmọ tó pupa délẹ̀ ẹ ti understand àwọn ọmọ tó clean tó wọ sùtánà àti gbogbo ẹ ní tì èmi kẹ mo yá ń ṣe guiding ọkọ mi wo ọyàn mi o ọkọ mi wò dí mi o o ì tí ì jẹ tán o ẹran ló wà ń bí o kò kí ń ṣe gungun èmi ò mọ̀ pé yẹn ń dùn wọn o ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ ẹ jẹ́ ẹ jẹ́ àsọ̀sọ́kùsọ díẹ̀ èmi mọ̀ pé yẹn ń dùn wọn o ẹ jọ ń torí ọdún ẹ pákéjì nǹkan yín dáadáa o ìwọ ìyàwó lé má wo wo àwọn kan dúró àwọn kan dúró fẹ́ kó dẹ̀ra má dẹ̀ra lẹ̀ pákéjì ni kó dúró ló búrà tó fẹ́m dáadáa tẹ́kọ̀ọ́kú ẹ máa wò pé wà ń bí ìwọ tó ní fiansí lọ́nà ìwọ obìnrin tó fẹ́ ṣègbéyàwó má róró òṣì kankan mọ́ díẹ̀ bẹ́ẹ̀ mo ti bá wo àwọn night gown kan fún ẹ nínú ilé bí dín yẹn ṣe máa jọ bọ̀m̀bọ̀m rèé ẹlẹ́dàá ń gbọ́ ọkọ mi tó bá ti ń lọ betún lẹ́mìí á kàn máa fọwọ́ gba ni ṣé mi mo ní kẹ́ má nídìí ni bí n bá tiẹ̀ wá ká léyìn mo ṣáà nídìí mo lọ́yàn ṣọ́kọ mi sọ fún mi pé òun fẹ́ kí sí mi kò rí mo máa jètè kú pẹ̀lú ọkọ mi. no it's true kí ló wá ń dùn yín inú ẹ̀ ṣe bọ́ ọkọ mi ti ń wọ ṣáà èmi ò ṣáà mọ́ ọkọ ọlọ́kọ mi ìfiṣe security ọkọ mi ni olólùfẹ́ mi ni ẹni tó fún mi lórùka for the past fifteen years mi ìbímọ fọkùnrin méjì rí láyé mi nǹkan mi tẹ́ mi lọ́rùn ni kò sí style tí ìwọ obìnrin wo lọ wo àwọn adult film dáadáa kó lọ lẹ́ni style èmi prophetess sí ẹ mi ò gọ́ra mi bẹ́ẹ̀ ni ọmọ pé ọmọ pé bá ṣe rí pákọ̀ mi káàmù bẹ́ẹ̀ yẹn wọ́n ti ní ah bọ̀bọ́ yìí ló ń fọ́ǹdẹ̀ wọ́n ti yí ọyàn ọyàn òṣìwọ́ ló fẹ́ yíwájú ọkọ mi tẹ́mi ò lọ́yàn original ni ó orin látẹ̀gbẹ́ ni sotiri orin látẹ̀gbẹ́ okun bámbá wọn bí wọn bí yáyànda ó lè gbọ́kọ mi ẹ̀yin ìyàwó létẹ wà ń bí ẹ mọrẹ ṣe o ẹ má jẹ́ káwọn wòólì obìnrin gbọ́kọ mọ́ yín lọ́wọ́ o ìwọ baálé ilé tó wà bí má yẹ kó sọ fún ẹ pé ìyàwó ẹ ló ń ṣe o ìyàwó ẹ kankan ò ṣe o irọ́ ló ń pa o tó bá ti rí wòlíì tó bá sọ fún ẹ pé wòlíì obìnrin tí ò bá ti sí ilé ọkọ má lọ ṣọ́ọ̀ṣì wọn o i'm telling you the gospel truth nítorí pé wọn ò ní fẹ́ kó o ní ibùjókòó wọn ò ní fẹ́ kó o ní tó bá ti lè fọ́lù ẹni tó ò sí ilé ọkọ ah àti Ṣọlá fún mi ó pọ̀ pa tẹ̀yìn yẹn dúró ni èmi ò ṣèdí ọlọ́run ló fún mi láti lẹ̀ mi ò ṣèdí rárá ìdí yẹn dúró pam ni mi ò dẹ́ lo èmi ò lo gádù ọ̀ríjínà ni mi ò lo gáwá ti wọ táìtì ní báyìí màá máa wo ẹni pé tí bá wà nílé báyìí gbà mí ìbá wàá kàn máa gbọ̀n di fọ́kù ẹni wàá máa tírẹ́kì ẹ̀wọ̀n kan ti ráwọn èèyàn wá pé kán wá ṣóbò lẹ́fọ̀ọ́kọ mi wọ́n ní pọ́kọ mi kò gbà kò lè gbà kò lè rí tí wọ́n rò pé ah bọ̀bọ́ yìí ṣì ń tẹ̀lé ni ah gbígbín bá fà tí ká ń máa tẹ̀lé ni ẹ̀yin obìnrin tẹ́ wà ń bí ẹ lọ́kọ́ sáyò wàá ṣe riding wàá ṣe tọ́ṣì ọ̀tọ̀ wàá ṣe ọlọ́kadà wàá tẹ́lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni o báyẹn káwọn wòlíì olórí kan gba wòlíì kan gbọ́kọ mẹ́ ẹ lọ́wọ́ o wọn ò sí ilé ọkọ o ẹni tó pè ní security wọn ọkọ ọlọ́kọ ni ojú máa yẹn ti là o ẹni pé máa yẹn bọ́ sórí social media ni máa ní she is a very stupid woman ṣé èmi ló pè ní security òun lára ṣe ń ta o bí ó wá gbọ́ngbà táwọn èèyàn sọ pé à à ó ní mary ọkọ yín kọ́ mo ní wọn láwọn ò wọ sùtánà pé àwọn fẹ́ jókòó sínú mọ́tò àwọn wà tired mo lọ́kọ tèmi wà nù mọ́tò èmi ò pọ́kọ tèmi ń dírẹ́fà mo ṣe máa pọ́kọ mi ń dírẹ́fà mo máa tó ti bá jókòó lé àwọn kan ó mọ̀ wá jókòó lé wàá ráìdì ọkọ ẹ̀ dáadáa bó dẹ̀ jẹ́ oní ó mọ̀ pé àwọn onísùsùn tọkùnrin máa ṣe míṣọ́nárì wa ìwọ obìnrin lọ tẹ́sì ẹ̀ ìwọ gan máa enjoy sex yẹn lọ ṣe míṣọ́nárì ní kọ́kùn ẹ̀ sùn kalẹ̀ kó wá sùn lé lórí mo fún ẹ lódùn ní o ohun tó ń ṣe gbọ́kọ mi nìyẹn o wọn ò dẹ̀ ní gbọ́kú ẹ lórúkọ Jésù ogun ọ̀rọ̀ àṣà sí ọ̀ràn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ you have to be good in bed you give him anytime ní bẹ́ẹ̀ mo sọ fún ẹ anytime lèmi máa ń ṣe o ẹlẹ́dàá ń gbọ́ bí mo yẹ pariwo tọ́ yìí máa ṣe ra one ẹlẹ́dàá ń gbọ́ máa ṣe nu yàrá màá dẹ̀ tún gborí bẹ́ẹ̀dì lọ màá tún ṣe bá dẹ̀ wẹ̀ tán màá tún ṣe tọ́ṣù ọ̀tọ̀ òní mo máa mú toilet seat yẹn dání ni bàbá ń ráìdì lọ nìyẹn ìwọ náà gbádùn ayé ẹ ojú òní tiẹ o gbìyànjú nírìn àjò ayé ẹ kó o ṣoríire ìwọ wèrè prophetess yẹn àánú ẹ̀ ń ṣe mi ṣe fracas mo o ọlọ́run ẹlẹ́dàá gbọ́ God bless you I love you so much.